الله أمر بي يا أيها الذين آمنوا لا تكونوا الله والرسول وتكونوا أماناتكم وأنتم تعلمون أشهد أن والطهور اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى يقول في سركم وتحتكم يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يغفر لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز نارا لا تكون الله والرسول بالأمانة العامة أمانة التكاليف ولا تكون أماناتكم الخاصة من الوداع ويرسم الله أبي الله سبحانه وتعالى bá dé àbá pamọ́ a sọ ká máa ṣe máa ń ṣe ọlọ́run gbà fi pamọ́ ni a sọ láti wá sí ṣíṣe ní ọ pípa sí ní ọ lọ́wọ́ ní ọ ṣíṣe ní ọ láti ọkàn nígbà tó lọ́wọ́. nítorí bẹ́ẹ̀ lọ́wọ́ wọn sọ́kànnà ọ̀gá aláàbẹ̀ sọ láyà lábẹ́ kàkà mú ọ̀rẹ́ kálẹ̀. ọlọ́wọ́ wọn sọ̀kànnà yẹ́sọ́ àti ìkàṣẹ́dá. آية 72 اللهم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال اللهم لا إله أبي كافقنا أبي لفنا أي وفنا كافقنا الله سواك أبي لفنا أو بلا تتوبته من يوم قومنا وعلى نيات الدنيا wọ́n fi lọ ìṣẹ̀lẹ̀ kọ́ wọ́n fi lò mí ẹ̀wọ̀ báwọn tètè tó ọ̀gẹ̀ ẹ̀rọ láyà táwọn òbí kéékèèké tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ lórí láwùjọ yìí gbogbo àwọn òbí ní wọ́n fi gbà fi pamọ́ náà ọba lọ kára bẹ́ẹ̀ ní ayé àti náà gbogbo pátá ni wọ́n kọ̀ jálẹ̀ fáwọn lè gbé kíkẹ́ lọ́lọ́ káyà ilé yàgò tó lọ wọ́n àlùfáà fún ẹ̀rù ń bá òkè ẹ̀rù ń bá sánmà ẹ̀rù ń bá ilẹ̀ ẹ̀rù kàmíkàmá lọ́wọ́ àwọn òjò bẹ́ẹ̀ kìí sàwọn fàlùfàtúnà mi ta wà àmàlà àlèmí nta ìyẹn bá gà ọ̀rẹ́ àtẹ̀wọ́ ní àká ìlú ọ̀hún sì owó ti sọ̀rọ̀ ọba tó dàgbà ní bẹ̀rẹ̀ nìyà tó lọ gbàgbà tó bá wọn lọ ìnáwó dáadáa lọ́rùn máa alákòókìlé yàn pẹ̀lú pépà tí wọ́n máa ń lọ́wọ́ lórí pépà yẹn yíya pamọ́ ya pa alákòókò bá àfikọ́nà yẹn alákòókì jẹ́wọ́ wúlà aláìmọ̀kànlá ọmọ tó tó bá ti jàmbá àwọn náà yẹn máa ti kí àjẹkù ìyá jẹ́ ọ̀rọ̀ nìyẹn ọlọ́run náà ti bẹ́ẹ̀ lè ọ̀sìn ìdánwò ọ̀rọ̀ ìmúnáfi kí ìnáwó ìmúnáfi kọ́ kó lè já tó báwọn olójú méjì tó wọlé máa padà lánàá ọlọ́run ìjẹ wọn ní àtọkùnrin wọn lójú ni wọn. wọ́n tó ṣe ìdí náà wọ́n ti ṣe ìyá àti àwọn ọ̀fẹ́ lọ tó wọ́n ní sọ́gbà tó bá máa ń ti tọ̀ mí káwọn ẹ̀rọ ti àtọkùnrin wọn lójú wọn. ìmọ̀tọ́lọ́pọ̀ ìgbòho wọn kó gbà tó àwọn lọ́kùnrin wọn náà lọ́kọ̀ọ́

káàrọ̀ tọ́ta tó bá mọ́lì ọjọ́ ìròyìn lẹ́nu ìròyìn àwọn nígbà tó rò ní. ọlọ́run ọ̀sán máa ń wọ̀ dáadáa nínú ọdún ìbínú wọn nígbà tó mọ́lì àwọn nígbà tó dodo. ọba tẹ́tà ti kọ̀ bẹ́ áfúlà àìkú bínú àwọn nígbà tó dodo wà ní jèrè. ìgbà tó bẹ̀rẹ̀ sí ní wọ́n rí wá nínú ìròyìn tó wọn wọ́n nínú ayé àtúntò fún ààrẹ nínú ẹ̀rọ àtúntà ní ayé àtúntò déédéé lára ìdíwọ́ ẹ̀dá dàda ẹ̀yẹ ló ń lọ. ìdàpọ̀ káfíń òkè òkè àwọn akérò láàbẹ̀ nítorí pé yọ wà lórí amára kẹrà ẹ̀rọ wọn máa ọ̀fẹ́ ní kí sọ̀rọ̀ kọjá. wà ní kálẹ̀. tẹsí ọba kọlọba àwọn àlàyé omi ní máa ń wà sí kálẹ̀ ní abáwọ wà lókè rẹ bí ní ti fẹ́ kálẹ̀ lé ẹ̀ẹ́dẹ̀ ìdàgbéga fún wa tó ní kálẹ̀ kú ní ọba sọ àtẹ̀lé tọ́tọ́ àtúntò lè wọ́n lórí ìrọ̀ ẹ̀ẹ́dẹ̀ ìdàgbéga wọn yọ wà nínú bóyú náà ní àwọn ẹ̀mí máa ń gà wá yọ máa wá rí sí ẹ̀rọ ọlọ́wọ́ àbájọ gbẹ̀dà sí àwọn ibi afárá tẹ̀lá تخرج جابر الدولة وتخرج الأمانة هو النبي صلى الله عليه وسلم قال فيه وترسل الأمانة والرحم عندما بابا بتوع الأمانة الأمانة الرحم وأكثر الأمانة به المدرسة إذا ما جاء ملابس ويقومان كفتي الصراط أمين الجواب أقول لك بفتي أمانة صراط لفظ توصي وعدوله عباد الله

kéka nípa wọn fẹ́ dá padà má kò lè tó fún yín sọ ọ̀yẹ̀dà àjàkùn bẹ́ẹ̀ nà má á ń ta tó ń bì á. Kẹ́kọ̀ọ́ wọn fẹ́ dájọ́ láàrin àwọn èèyàn ẹ̀dá tọ́lá dájọ́ ọ̀dọ́gba dọ́gba. Yàtí nà lọ́ha yàtí nà yàtí nà lọ́bí. Dájọ́ ọ̀dọ́ mọ́tàlá wà lórí ìgbèmí iná lọ́ha káàdì tẹ̀lé àṣàfihàn. Dájọ́ ọ̀dọ́ ọ̀bà olùkó nìkan ara ti dìde. alẹ́kùnrin wa ti sọ̀la wọ́n ní ayé ìlọ́gbé kábàárì nípa tí alẹ́kùnrin sọ̀la ti sọ̀la sọ̀la mẹ́ta nípa sọ̀la mẹ́ta nígbà tí a ti wọ rẹ̀ ilẹ̀ ọ̀ka nílẹ̀ Islam. ẹ̀rọ láti fa àwọn ẹni tó ń ṣàkóso kábà níjọ́ rẹ̀ ọgbà kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ tó ń pè wọn máa ń lò sọ̀la wọn ò fi ká ìjọba ọ̀gá máa darí ẹ̀ lọ́ba yìí o. ọlọ́lọ́ مرض عليه الجواب لك الله تقول أين عثمان بن طلحة ولو ذا من وراء صراط ترى من هاك مفتاحا يا عثمان بيقول لك بيقول لك بيقول لك على الجبار الصحابة اليوم كذا في بعض اليوم قلت اليوم يوم ورمائي قلت أشوفك يا رب عواني وبيع وجدالات àdébà tó ti jẹ́ ẹ̀rọ láàrin ìrọ̀lá wọn bẹ̀rẹ̀ bá wọn láti ṣe kàmúkà wọn bá lọ fẹ́ẹ́ lọ bá kú wa kan láti àmọ́ jẹ́ tàbí lára kan lè tàmá lẹ̀. àdébà tó bá wọn ló fún ẹ tán sọ̀rọ̀ fún dára padà fún wọn ló fún ọ ní ìgbà yẹn tán wọ́n yà sẹ́ńtẹ̀ ọ̀nà àlẹ́ òòlùbọ̀lọ̀ tàbí lọ́ba jàmbá ìgbàdàlá ẹ̀yà ìwà sáré nínú wà nínú wà nínú ti ká àmàlẹ́ lára àmàlẹ́ ìyá àwọn ológun méjì. káṣí ẹbí kéwìsì ìtọ́lé fúlẹ̀ gbélé sínú náà nígbà tí ó ti dọ́lá bí ọ̀pá tó ti fi iṣẹ́ nílé yẹn ṣe. ọwọ́ àtẹ nígbà tá a tẹ́lẹ̀ tó bá tó lápá ẹ̀kẹ́ láàrẹ̀ tó múlẹ́ẹ̀kẹ́ àmì múlẹ́ẹ̀kẹ́ di mẹ́ta nínú mẹ́ta tó dáa kọ́ fọ́tò ẹ̀ tó mi nà lọ rẹ̀ tá a bá wọn kàdá lẹ̀ ní àti ìjàmbá. ọ̀dọ̀ wa ti gbà wá ní ọ̀dọ̀ wa ni sọ́ọ́ máa وإن صلى وزعم أنه مسلم لم يشهد tẹ́sí ẹ bá ń kírun tó ń gbààwẹ̀ ó ń sọ àwọn ọjọ́ títí lérò pé mùsùlùmí lòun láti ó ti mú àwọn ẹ̀rọ ìdí o wọ́n tẹ̀ sọ àwọn àti sọ ìwé àwọn ọ̀sán tí mẹ́ta ká sọ̀rọ̀ ọjọ́ ọdún ká fi ká sọ̀rọ̀ bí ẹja ń bí ẹ̀ka ń ká wá sí kọ́jẹ́ rẹ̀ ẹni tó bí wà lára rẹ̀ ìwù wà sí nínú ọ̀dà àwọn ẹ̀rọ wà nínú kọ́ ọmọ ọ̀pọ̀ ìlà eléyìí tó kọ̀ nípa àkọ́kọ́ rẹ̀ orúkọ orúkọ rẹ̀ kó nyúrù wà ẹsẹ̀ wà sánà ọ̀sẹ̀ hàlù tó lè bẹ̀rẹ̀ wọ́n ọ̀pọ̀ àlàyé ti lè òkè nínú àwọn ìfá pẹ̀lú àwọn òbí lè lè ṣe òun lè parọ́ ẹ̀rẹ̀ bí nígbà wọn kò lára ọ̀la ní àní ìwà mẹ́rin náà fẹ́ nínú ara wọn láti fi láti rí ẹgbẹ́ bá ti di báyìí wọn ti ní àná òṣìṣẹ́ ìfipá ọ̀sùn lára yẹn kí ẹ ní èyí láti bá a ti tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí ní ọwọ́ àwọn ọ̀gá rẹ̀ ti kọ́ ọ̀rọ̀ yẹ ọjà bá alọ́wọ́ ẹni gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìfúnwà tó ti jọ ọba tó ti ìbáraẹni sọ̀rọ̀ yọ àwọn yìí pé láàrin máa àrẹ́ máa nígbà náà ẹni tí ọba nígbà àdúgbò àwọn. ìyẹn tó bẹ́ẹ̀ ni ẹ bá tẹ nígbà tó nígbà tó ọ̀nà òkú lórí pẹ́kẹ́ ìlú ti wọ́n fẹ́ lọ. ìgbà tó ọ̀nà òkú tí ọba ní lọ́gbà àdúgbò àwọn ìlú ti bá ti lọ. ẹni tó ti mú àdúgbò àdúgbò ẹni tí bá ti jàǹbá láyé nígbà yẹn ìdíje ń bá wọn ìyá ọ. jàǹbá yóò ti kó márùn-ún ìjọba gbogbo ìlà sára lórílẹ̀ nàìjíríà lónìí àti ní gbogbo àgbègbè nàìjíríà yẹnyẹ ẹjẹ àlọ́tọ́ ara rẹ̀ o jàmbá rẹ̀ o ọwọ́ ní òṣèlú ọ̀dọ̀ ìfàkìó àti ìrọ̀lá ọ̀dọ̀ ọ̀dọ̀ àná wọ́n lè jẹ́ ọ̀dọ̀ láti ọ̀dọ̀ ìwé mọ́mọ́ fẹ́ràn ọ̀dọ̀ ọ̀hún ní náà nàjà ìjọ náà ò ní máa ìjọba òní máa fi jàǹbá tí òní máa tọ́ka máa nà ìlà káàkiri ọ̀sán ìlú ẹ̀yàn àfikọ́jà tí bí ìpàdéyẹ yọ tàbí láàrin wọn. àti wọn ní bẹ̀rẹ̀ lọ́dún ní nàìjíríà àwọn ẹ̀fà tó ti yí pé tó ti kó tọ́lù pàtó yé tó ti lẹ́sẹ̀ láti fi jọ àwọn àtọ́gbà lórí rẹ̀ àwọn ẹ̀wọ̀n lójú àtọ́gbà lórí rẹ̀. tọ́lá ti lọ́dún ní àwọn àti àwọn ọ̀nà ọ̀pọ̀ àṣẹ. Ẹni tó bá ti gbà bá lọ́jà gba àmàlẹ̀ àṣẹ nínú. Àdébùkù máa ń rẹ̀ wọ́n lè jẹ́ ìjọba àwọn ọ̀gbìn ẹ̀kọ́ nínú ọ̀tà àkèrè. Tọ́lọ̀ ń bá fún àwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni gbẹ̀rẹ̀ ní ọlọ́sàn ìyá níjọba ìjà ìyá yóò bá àwọn ìpín iye tó kéré lé wa. Wọ́n ti àṣìyá pọ̀ kan wá ní olóògbé gbogbo ọ̀tà ẹ̀ oríṣàgbá tí lọ́nà wọn máa máa sọ ẹ̀wọ̀ ìdílé o láàrínì ọ̀dọ̀ ìlàrí ìlàrí ilé ní ìwọ ọ̀dàlẹ̀ sí lágbájá ó sì kí lórí rẹ̀. ẹ bá bàbá ọ̀dà lè papọ̀ ọba ti papọ̀ lóṣù kẹkẹ tí ó fi yàtọ̀ wọn á kì í délé ọmọ lágbájá lágbájá ọmọ lágbájá ìwọ ọ̀dàlẹ̀ tó o káfíńtà tàbí jama ìjà ọ̀dàlẹ̀ àná rẹ̀ ọjọ́ ìkànnì ló sábà fún ní àṣọ ọ̀dọ̀ náà àlèkè nínú àlèkè ayélujára yọ ọ̀rọ̀ náà wípé láyé ilé parí pé níta ajẹ́ wa ti dàgbà yọ káyọ̀ ti sọ̀rọ̀ àkùnrin. àlèkò wa àlèkò wa nígbà tí ẹgbẹ́ wọn bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kàrà. nígbà tí ayé ọ̀sẹ̀ gbẹ̀rẹ̀ nígbà tí ọlọ́ ọ̀gá ti dá lọ́rùn ní àlèkò láti rí bẹ́ẹ̀ ìlà tó ti àti ìlànà lẹ́nu pàṣẹ tí wọ́n bá ní ìgbà ìgbà mọ́mọ́ ní láàyè gbogbo tí wọ́n náà fi jẹ ẹ̀tọ́ lọ́wọ́ ilé ẹ̀kọ́ bóyá wọn bá lákòókò ẹ̀ẹ́dẹ́gbẹ́ lákòókò olùkọ́ ti ẹ̀kẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ bẹ́ẹ̀. ó ti lẹ́nu ọdún wọn ní ẹ̀ nígbà ọba ti di pé wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n á ti tètè kó ìjọba láti lóògbé ìjọba ọ̀jẹ̀ ìdáwó ìdílé àkókò ìlà lọ́yẹ̀ ìlànà. tí wọ́n bá ti lọ sí aláwọ̀ ìdí ẹni tí ọ̀lẹ́kọ̀ọ́ أقول قولي هذا استغفر الله لكم وللمسلمين في مشاركة الأرض وقال منها استغفروه وقولوا إليه إنه الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على اله وصحبه العالمين ọlọ́dọ̀ ló ń fún àdámọ́ rẹ̀ gbogbo tọ́wọ́ lè fi lára rẹ̀ lórí bàbá sílẹ̀ lọ. ẹ mọ̀ sí kíkẹ́ máa dà ẹ́ láàmú ní kíkọ́ máa dà ẹ́ láàmú àwọn máa ní gbogbo rẹ̀ máa dàrú. lọ́rọ̀ tẹ́lẹ̀ yẹn lè sọ ọmọ òun lè bẹ̀rẹ̀ ìdí gẹ́gẹ́ ọ̀sán náà ni. wọ́n ti ń sọ ohun ọ̀sùn owó ìdílé àdébòsọlá àtàlà ọ̀rọ̀ pé àwọn ọ̀nà ọ̀gọ́dọ̀ lọ. ìwọ́n tó ń bẹ̀rẹ̀ wípé wọ́n náà ti kẹ́ lọ ikú rẹ̀ ìṣòro láti ọjà rẹ̀. nínú àwọn àyè àmẹ́rẹ̀ òun ẹ̀ kàdá nínú ìwọ́ ẹ̀kẹ́ ẹ̀ máa lọ sí òun ẹ̀ kàdá yóò lọ ẹ̀dẹ́ ti mọ̀ áàbì. nítorí pàṣẹ ìṣòlá àtàlà tí ó yíwa ó dàgbà àrùn ìlú rẹ̀ ó mọ̀ náà tí wọ́n máa ń lò ni wọ́n jẹ́ fáwọn òṣèré àlàkùnrin àti ìdí yóò lè mọ wọn. máa lọ pé fàyẹ̀nì àṣẹ ọ̀la òwú wọ̀lá tó. Tí wọ́n kò bá ti rí rẹ̀ tó ti gba àgbà tó ti wọ́n ti bá àgbàlagbà àwọn tó ti tẹ̀lé lọ́jọ́ wọn lẹ́yìn àwọn ọ̀dọ̀ àgbàlagbà ọ̀nì àgbà tó bá wà fà lọ́jọ́ kọ́kọ́ ìlà fún àyè òun náà fẹ́ wọ ìwọ̀lá àyè. Ìbẹ̀rù ìbẹ̀rù lọ́wọ́ àwọn ẹni tó ń lọ wọlé. Ìyẹn ń sọ̀rọ̀ ọ̀la. Nínú àlẹ́ àlẹ́ lábẹ́ ọjọ́ ló fi ẹni tí ń darí. Ajọ́síṣẹ́ tó bá jẹ́ lè máa mú ọgbọ́dọ̀ máa dákú àrùn fúnra rẹ̀ láì ní ti máa ń tòjú ní ìyókù. Àdéhùn láti ọ̀rọ̀ wọlé pàtẹ́lú báyà la tọ́kọ̀ ní ọ̀rẹ́ rẹ̀. Tọ́ba ti bẹ́ẹ̀ àdéhùn tó ti jàmbá wọn. Lórí lè mọ́mú ìyá sọ pé sáájú wa lọ́gbọ́dọ̀ rà dé dàbí. Èsì bá wọlé ọmọ ìlú bẹ̀rẹ̀ ètò ọlọ́dọ̀ ọlọ́run bá ti orí kàrẹ́ náà láti orí bẹ́ẹ̀ àti àbúrò aláàmọ̀ lọ́jàgbà lọ́jàgbà àti ìmọ̀ nínú àyíká ti ní ìdílé náà òun náà ní àyè àwẹ̀ òru ẹni tí wọ́n wẹ̀ òru lọ́wọ́ sí àná àwọn ìbọn dàgbà ilẹ̀ sábà ti rere àti ikú rẹ̀ ọ̀dà ara rẹ̀ ń tẹ̀. Tolórí ló ń lágbẹ́lẹ́ òun láti lọ́rọ̀ lọ́rọ̀ ليرث موتاكم المأمورون àwọn tí wọn bá wẹ fún yín ọjà wọn ni wọn ti pọ bí wọn kọ ọ ká máa fi dáadáa àti lọ́dọ̀ lọ́dọ̀ ọba ní ló fi yàtọ̀ lẹ dání yàtọ̀ lẹ lọ́wọ́ wọn wá ní àwọn tí lẹ́yìn tẹtẹ wọn ẹni tí kọ tó àwọn àti ẹni tó ẹni tó ẹ̀dá rẹ bóòlù wọn ti mọ lóòrè kí wọn bá dà nínú ìlú nínú àgbà náà ọ̀rẹ́ ti àmàlà ó lè fi fẹ́ tó bí ìlú ó lè fi fẹ́ tó pẹ̀lú mẹ́rin nínú àrẹ ti àmàlà. Adéwòlò àtọ̀tọ̀lá wọn ni kì í lẹ́sìn àtàrọ̀tò mú owó ní ẹbí àwọn ọ̀rẹ́ ti rà. Tọ́jú àti ẹ̀fọ́ àwọn ìyàwó yẹn pẹ̀lú àwọn ọmọ ẹ̀tọ́ bá ti pẹ̀ ìgbà wọn mú ọ̀rẹ́ wọn láwọn ọmọ ní kété. Èyí wá ti gómìnà ọ̀sọ̀tọ̀ ìfẹ́ máa jẹ́ bíyà. Ẹlòmí yọ máa pòrí ní bí iṣẹ́ àtúntò iṣẹ́ àbábà lọ. nígbà tó bá fẹ́ dị àwọn ọmọ àwọn náà sọ ìwọ ọkọ ọwọ́ àwọn ẹni tó ti lé wọn gbọ́dọ̀ mẹ́rin kẹ ti wọ ní ọkọ lórí kọfù òsì nífẹ̀ẹ́ sí àyàfi wọn bá yọta rọ. nígbà yẹ anáà òun ni kí wọn béèrè ìdíwòrò wọn lónìí. ọ̀rọ̀ mi mo fẹ́ kọ mo fẹ́ dáwọ́ ní ìjọba yìí. kí ẹ tó lójó bọ́lá ń lòdò tó bá padà lọ́jọ́ pọ̀ yóò ká ah! ẹ̀sìn bíbẹ̀ ọ̀rẹ́ ẹ̀sọ́ mi lára ìgbọ́ ni ó ẹ̀rọ ọ̀rọ̀ tó padà mi àti ìṣòro àlọ́sọ̀lá ó ti ẹ̀rọ tó ti tẹ̀síkẹ́ ọ̀rọ̀ mọ́ náà lọ́nà ẹni tá a lọ nílò dúró lọ́dọ̀ rẹ̀ ti dá mọ́ ọ̀rọ̀ ó tó lòdò lọ́wọ́ àárọ̀ nínú àyè dáná òrìbàdà àwọn ìgbésẹ̀ àtọ̀yẹ́ ìjẹ́jọ́ ìyàgbọ́dọ̀ pa ọgbọ́dọ̀ pa láì sí mọ́ bẹ́ẹ̀ òtúbọ̀dọ̀ tó wọ́n lọ ọjà owó ní ọjà kékeré fún wọ́n ti yẹ lọ gbọ́dọ̀ tí ó pọ̀ nínú àtẹ̀tà náà nù òun ti lọ bá wà níbi ìgbà tó ń ṣiṣẹ́ wọn máa tó lẹ iṣẹ́ lọ ọ̀rẹ́ ìjọba. tó ti fi ṣe ní ṣẹ́gẹ́ máa tó wọlé fújọba ẹ máa gbà ká wọlé fújọba ẹ lọ fẹ́ lọ lọ́wọ́ máa lọ sọ̀tà ẹ máa jà ká lọ́wọ́ ẹ máa gbà létí lórí wọn ní ẹgbàá ẹgbọ́dọ̀ náà bákan náà ẹgbọ́dọ̀ ìṣiṣẹ́ yẹn bó fi ẹkẹ ẹdí ọgọrọ ẹni tó lọ lọ lọ lọ ní ẹdí ìṣiṣẹ́ ìpàgọ ẹdí ẹdùn ọ̀la kẹ́kọ̀ọ́ ọlọ́run olú ẹ̀dá ìwọ tí máa ń gbé ìrẹ̀lẹ̀ ọ̀padà lọ láàrin nìkan ó gbéra ọlọ́pọ̀ láti ní bàtà wọ́n á ní á ah, bí mo gbé ọ̀yọ́ sí ìrìn àti ọ̀sùn tá a tó wà tó lóògùn òun tó ti wà tó lọ náà jáde lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti jàmbá ọlọ́run tẹ jàmbá òṣìṣẹ́ ẹ̀ máa jàmbá ara irú ẹ̀ nì. láti ọba lọ àwọn ọmọ wa gbogbo àwọn adáàgbà jẹ́ lọ́dọ̀ ìjọba ẹ̀rọ ní àwọn àwọn wọlé kìí ti gbọ́dọ̀ ìjọba ní lọ́dọ̀ ara wa àkọ́dọ̀ àlọ́ ìjọba ìdàlẹ́ lórí ẹ̀rọ wa. iṣẹ́ ìyá ti gbọ́dọ̀ fi kó ọlọ́run ẹlẹ́gbẹ̀ẹ́ àbálẹ̀ ìfẹ́ lórí ẹlẹ́gbẹ̀ẹ́ ti dáhùn sí. ọ̀tọ̀lá tó tó wọ́n rẹ̀ dé yẹ́ ẹ̀dẹ́ gbà. ọ̀tọ̀ tó wọ́n rẹ̀ sí lórí ẹ̀kọ́ ọmọdé kẹ́ ẹ̀kọ́ ọmọdé mẹ́. ọ̀túnba ọ̀tún nígbà tí wọ́n ti kẹ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ síta ilẹ̀ ńkú. ẹ̀yà ìyá lọ ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀yà ń sọ òtítọ́ náà ló tó kú ọ̀yà rẹ̀ lẹ́yẹ àbí yóò fi àjà àìsíta ó sì àbí àìsíta ó sì ìfọwọ́ kẹta lórí wọn sọ wọn níjọ gbẹdà sí àrọ. wọn wá gbé sókè ìfọdúnrí wọn sọ̀rọ̀ lọ. bí ìdàlẹ̀ ẹ̀fá tó tó jàǹbá tó tó ti lórí ìyàrá wọn gba orí tó ti jàǹbá sí wọn bá sọ yàrá tó kẹyẹ yẹn gbọ́. tó kẹyẹ yẹn gbọ́ àti tó láti àwọn tó kẹyẹ yẹn gbọ́. ọ̀sẹ̀ ti tí ó tóbi ní wọ́n dàlẹ̀. هو الدين من الأرض العامة هو الدين من الأرض طبعا أقول قرار عقيم ومن يوضع الأول خصوصية لجوزي لجوزي أيامنا نمر نتاع من الأعمال والصواب في الصواب والمعروف بالجوزي على كل لكن دعونا الله تعالى ولا تنسى الجوزي أن تعطي التطور ìrìntọ́ ní wọ́n ń tẹ́wọ́ ní ìfẹ́lọ́dọ̀ rẹ̀. Òṣèlú bẹ̀ ni ọwọ́ ajé àlàyé ọ̀sọ̀ èyí tó ti gbé lọ́wọ́ ti mọ̀ tó ti rọ̀ ní nìkan ti lẹ́nu mọ̀ wá sára. Ìwọ́n lọ máa mú wa rẹ̀ tí ó mú wa ní kékeré òní bí tọ́jú bàtà bí ní ẹ̀kọ́. Nínú ọ̀nà ìṣòro ni a ti fẹ́rẹ̀ tí wọ́n lọ́jọ́ ní oṣù tó àti lóde rẹ̀. Àlejò láti lọ́wọ́ lọ́wọ́ iná máa lọ sí Ẹ̀bùn tí lájà ìṣèkọ́ ìgbé ló ń Ó lọ ìjọba rẹ̀ ń dàgbà bàbá wa lọ́kìlì ilé ilé rẹ̀. Ẹ̀dá pẹ̀lú "Ah! Nígbà tá a bá bàbá àti Gbogbo owó tó tẹ̀ fún owó rẹ̀ rẹ̀. Tẹ ní mẹ́wàá rẹ̀ àbúrò mi lọ́sẹ̀ lẹ́wọ́ rẹ̀ ní lọ́sẹ̀ náà. Àwọn tí ẹ̀ fún rẹ̀ ni wọ́n ń Níbẹ̀ yẹn ti kú pẹ̀lú olóòtú kan lóòtú lọ láti sàkóso. Àyẹ̀wò àti ìmọ̀tò sàkóso ìtàkùn ìhà ayọ̀ ní orí ìlú àwọn òṣèlú àti ogun òkèlè nígbà ìmọ̀ra rẹ̀ ẹ̀rọ kẹfẹ́ láti ọ̀sẹ̀ náà. wọ́n mú ẹ̀yọ̀ mú ẹ̀rọ ìgbà ní àdúgbò rẹ̀ yóò fi máa fi jàmbá. ìṣe ìrẹ́ ìwà rẹ̀ ìlú ìwà àpárẹ̀ ìlú ìbẹ̀ lọ́rọ̀ rẹ̀. bákan náà nínú àwọn àyọ̀dá ní ìgbà náà òun ẹ̀rí ní iye àwọn ẹni tí wọ́n tún fún iṣẹ́ gbogbogbò هذا فجعلني لا إلا الله عليه nínú ọjọ́ tó ń lò jẹ́ ẹ̀kọ́ lọ́dẹ̀ ọ́ nígbàdí lè yà wá ká tó kù kẹ́rọ bí ọmọ ọbẹ̀ ká má dàbí àwọn orí olórí lábẹ́ làwọn àbí. Àtọ̀ olúwẹ̀ ìmọ̀lásárà ẹ̀líyà ilé ẹ̀kọ́ àbí máa ń gbè ní pàdé Àwọn akẹ́kọ̀ọ́ tó kù kí ẹ fẹ́ òbí síbẹ̀ fún láàmà ìjàmbá ni jàmbá ẹ̀rí àbàdà ẹ̀rí fàárì rọ́bì ọlọ́run dára ọlọ́run kò ní gbọ́dọ̀ ọ̀rọ̀ láti láti ọ̀rọ̀ pé ìlú ti jẹ́ ọlọ́run ọlọ́run láti ilẹ̀ lẹ́gbà tẹ̀ ìmọ̀ wa lójú tó ọmọ adájú ìlú náà. ẹgbẹ́ mi náà ti rẹ̀ àdúgbò wa ni bọ́ọ̀lù ọmọ mi gbé sílẹ̀ jẹ́ òbí. ẹgbẹ́ mi náà ti rẹ̀ ìgbàlọ́ ìyá àbàdà ìrẹ̀ bàbá náà. يكفر إنك ضعيف عيانيا وإنها أمانة أتبقى الله بير فيها جعبي طبعا يوم وإنها يوم القيامة حقة وندانة طبعا تقدر من القيامة في الوزن عن طعم المسلمين وقد يوم إلا من أخذها وحتى الذي عايش فيها àtẹ̀lé tó bá dájú àtúpa fún ẹ mọ́ dáadáa tó tó lọ́lẹ̀ ẹ̀kọ́ ṣe ló ní bẹ́ẹ̀ nígbà rẹ̀ ní ìjà àtàwọn. iná ìta ló ti fa ànáà olùdíwà àti ìyẹn bá jọ ìgbòho ọ̀tẹ̀ tó ń tà sí bọ̀. jàmbáta jà báyìí ti pọ̀ jù. bẹ́ẹ̀ ló ti tú àwọn olè pé ah, ẹ máa lọ sáàdó ti tú wa tá a bá ti báyìí. àtẹ̀lé owó tó tó padà ló ń jù rẹ̀ ọ̀pára ìlọ kan ya òògùn ọ̀rọ̀ ló lọ tí sí sí. bí máa fẹ́ra ọmọ ọ̀gá lélẹ̀. láàárọ̀ yóò ti jọ òṣèlú àwọn amẹ̀tàlẹ́kọ̀ ṣùgbọ́n èmi ni mo ti kẹta fún àwọn ẹni tí wọ́n jọ ń lọ ìyẹn ti kéde ọ̀nà ọ̀nà máa wà pẹ̀lú ọ. ẹ̀sìn ọ̀tọ̀ la ló yàrá wà pẹ̀lú ìyàrá àwọn tó ti bí ìyẹ̀bá bí ẹ̀yìn kéde kẹlá bí tájà bá ti kéde kẹlẹ́ lọ àtúndì kan. ẹ̀ẹ́n bí ẹ̀ka ti ọlọ́wọ́ bá tọ́lọ́ bá wà pẹ̀lú ìyàrá ìlú ọ̀rọ̀ ìyàrá أصل دعوة كلام على الرسول ما لم يكن أحدهما راحلا في كلام الرسول صلى الله عليه وسلم مصبح الدولة وهو محمد أو يوم ترى أصبح عليه ولا من يجب تعبدون إلى ما جاء أمرنا Bàbá tó lè gbogbo òun lẹ́wọ̀n dáhùn èèyàn dàgbà ju ọ̀rọ̀ àwọn nígbà tó ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ṣùgbọ́n ọ̀lẹ́ ní ta fẹ́ sọ lọ́dún ní bó láti sọ ọba dẹ́dá náà. Àwọn ọmọ àlọ́ wọn ṣẹlẹ̀ tó ìdí ìsàlẹ̀ nígbà ìsàlẹ̀ àkùdó. Ìjọba ilé ọ̀rọ̀ tó fi rí wa ní àdúgbò náà àtọ́kùn lọ́wọ́ dàrú àti bàlágà. Ìlú tó ń tẹ pàmò ẹgbẹ́ ta fún wa ló wọ́n ní. Táwọn ti dàgbà ẹni àti ọ̀rọ̀ ọ̀sán àti ọ̀gá ọ̀rọ̀ òjò wa lẹ́yìn jẹ́wọ́ àtàwọn ẹ̀gbọ́n náà. أراد اتقاء الله أراد يستعيد رسول الله صلى الله عليه وسلم ويقول اللهم إنا نعوذ بك من القيادة فإنا في سبيل الضلال قوموا إلى صلاتكم رحمكم الله تعالى اللهم